ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ ní ti tọ̀lú ọ̀tọ̀ ní ti tọ́lútọ̀lú lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní a ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà kan ọ̀tọ̀ èyí tó yàtọ̀ sí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú alifábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà wo ni mò ń perí ẹ̀ lẹ́tà wo ni mò ń fọ́n rírí ẹ̀ lẹ́tà náà ni lẹ́tà u lẹ́tà u ni lẹ́tà ìkẹtàlélógún nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè yorùbá lẹ́tà yìí jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn fáwẹ́lì pọ́nbélé méje tí ó wà nínú èdè yorùbá lẹ́tà yìí bó ṣe wá jẹ́ fáwẹ́lì tó yìí kò lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá nínú èdè yorùbá àjùmọ̀lò nínú èdè yorùbá àjùmọ̀lò lẹ́tà u kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá àmọ́ ó lè wà láàárín ó sì lè gbẹ̀yìn ọ̀rọ̀ yorùbá lẹ́tà yìí a máa gba àmì ohùn lórí a sì máa ṣiṣẹ́ sílébù ìdí tí mo fi sọ pé lẹ́tà yìí yàtọ̀ sí gbogbo àwọn lẹ́tà tó kù gédégbé ni pé kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá nínú èdè yorùbá àjùmọ̀lò àyàfi nínú èdè àdúgbò bí èdè ìkálẹ̀ èdè ìjẹ̀ṣà èdè ìjẹ̀bú èdè oǹdó tàbí èdè èkìtì àwọn inú èdè àdúgbò báyìí ni a ti lè rí kí lẹ́tà u bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ulé ulẹ̀ uṣu àti àwọn ọ̀rọ̀ mìíràn àmọ́ nínú èdè Yorùbá àjùmọ̀lò lẹ́tà u kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdí rèé tí a kò lè fi rí ọ̀rọ̀ tí lẹ́tà u bẹ̀rẹ̀ rẹ̀ nínú èdè Yorùbá àjùmọ̀lò nínú èdè yorùbá àjùmọ̀lò ni mo pè é àmọ́ nínú èdè àdúgbò bí èdè iléṣà ìjẹ̀bú ìkálẹ̀ ìlàjẹ èkìtì oǹdó ú lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní àdúgbò tiwọn àmọ́ nínú èdè yorùbá àjùmọ̀lò u kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí là ń sọ àwípé lẹ́tà u ní lẹ́tà ìkẹtàlélógún nínú alífábẹ́ẹ̀tì èdè yorùbá lẹ́tà yìí kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú èdè yorùbá àjùmọ̀lò àmọ́ ó lè wà láàárín ó sì lè gbẹ̀yìn ọ̀rọ̀ yorùbá ẹ̀bẹ́ abáwo oríṣiríṣi ọ̀rọ̀ tí lẹ́tà yìí lè bẹ̀rẹ̀ bí a bá wo inú ojú àrípò gbẹ̀yìn ọ̀rọ̀ bí a bá wo olú àrípò gbẹ̀yìn ọ̀rọ̀ bí a bá wo olúwa àrípò gbẹ̀yìn ọ̀rọ̀ bí a bá wo ìlú àrípò gbẹ̀yìn ọ̀rọ̀ bí a bá wo ìlú àrípò gbẹ̀yìn ọ̀rọ̀ bí a bá wo iṣu àrípò gbẹ̀yìn ọ̀rọ̀ bí a bá wo oríṣiríṣi ọ̀rọ̀ báyìí ni a ti lè rí kí ó gbẹ̀yìn àmọ́ kò lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá ǹjẹ́ kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè yorùbá wa tòní bí bá tún di ìgbà míì a ó máa mú àkọ̀tún wá fún yín àmọ́ kó tó di ìgbà náà ẹ̀yin lè fẹ́ darapọ̀ mọ́ wa ẹ wá wò lórí instagram at yorùbá clinic lórí facebook àti yorùbá clinic tó bá jẹ́ lórí twitter yorùbá underscore clinic tó bá jẹ́ lórí youtube yorùbá clinic tv www.yorubaclinic.com ní ẹ̀rọ ayélujára wa ẹ darapọ̀ mọ́ wa àmọ́ kó tó di àkókò náà èmi olùkọ́ yín àti atọ́kùn yín ọláìyá àyìndé ọlárẹ̀wájú wípé ẹ wà lálàáfíà. thank you